ìlú tó máa kò sí sàtífíkéètì kẹla pìrìsẹ́ntì lọ́hùn ẹgbẹ́ ní ká máa bọ̀ ṣíbáwọn kan ló ṣe wàhálà sàtífíkéètì ṣíbáwọn kan ló kọ́ wa wàhálì ẹ̀ṣẹ́ kò ló wá tọ́ kí mi wá dé wá ní káwọn ilé yìí wọn ṣe pípẹ́ wọn ò jẹ́ nǹkan kan mọ́ àbá àkọ̀dá bẹ́ẹ̀ zulumunu àbòsí lórí tábà ti bẹ́ẹ̀ fún ìtọ̀hún náà kò nígbà gbogbo àwọn ṣàbá gbogbo wa pátápátá eh, product society ni wa àti láti ta ìṣẹ́kéwú so àwọn àfáà tó kọ́ ìmì títí tó títọ̀ láyé ìwé tó ti kú nú wọn pẹ̀lú ọgọ́rọ̀ ọba ṣe hápù ìjà alẹ́ níbi tá ti ní òjò àtúnáfàrù náà mo ta fáà mi ni ìfà ń lè bá wọn pé olódò ní kò tẹ́ ẹ̀tọ́ sí ẹ̀lẹ́nu mú lẹ́gbẹ́ dàgbé kalẹ̀ pọ̀tà wọn náà wọ́lẹ̀ tẹ́bá wá ṣe tẹ́bá pé hákù wọn pẹ̀lú lẹ́dàbí wọ́n máa pẹ̀lú yìí wọ́n máa ń ṣe àdúrà rẹ̀ dáìmàn dáìmàn dáìmàn afámilẹ́jámọ́dò àtàlẹ́kún kọ́nà kan ṣàlékún dáadáa wọn súnà àwọn àgbà àfà ni so náà àwọn àgbà àfà lọ́rin bàtà fún náà àgbà àfà lọ́rin ìgbà tí wọ́n tún wà lérò bàtà alhamdulillah àtàbá lára wọn a ti máa ń lè kí wọn tábà lọ àwọn àjọ òkúra àwọn náà bẹ́ẹ̀ bá tó ń báyàn lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ pẹ̀lú àwọn aláhàpàdé kọ́lọ̀ wọn ṣàrẹ́kùn dáadáa wọn ó tún wá kí wọ́n àwọn àfà wọn dá mi ọmọ kí wọn ni mí ṣe jẹ́ káwọn yóò mọ̀ ọmọ kí wọn ni mí so ládàbí nù àwọn náà ti bá yín ma ọ̀kẹ́ wá dúndò wípé ní ẹ ti lọ sàwùjí ẹ ti dé so ẹ ti nímọ̀ ẹ tòbítálì àwọn yóò jẹ́ èèyàn mọ́ so nígbàtẹ́ lọ nígbàtẹ́ lọ tẹ́kẹ́ tó dí ọdún kẹlẹ́ lọ ni ọdún méjì ni mẹ́rin ni mẹ́wàá ni tí wọ́n ń jẹ àbí wọn ò jẹun ìbá ń lu ọmọ yàbí wọn mú mi tí lu sàbí wọn ò lóṣọ sẹ́yìn lẹ́ńfẹ́ fún wọn bí ẹnìkan ìsọ pé ní annasu lè náàfi min bagwin sahabiratin ba'adun lè ba'adun wà ní lẹ́míyàṣán òru kádàmù àjọ ń agumenti ara wa ni àjọ ń kọmplimenti ara wa sókè nìkan wá bìlì pé ńgbà tí tó ń tó wá rí súnà ipá tó kò ṣe wọn ìfihàn má aláìkọ̀dá bẹ́ẹ̀ so àwọn sàbáàbù à rọ̀ wọn àlẹ́ ẹlẹ́mù ìmọ̀ ẹlẹ́ẹ̀kejì tẹ́júríbà kí a tó lè jù kókó tó lúmọ olóhun sọ̀rọ̀ ó dáa kó ní tẹ́júríbà kó ní experience kó ní ìrírí kó ní òye kó ní òye ó dákẹ́yìn ó ní bí ò bá ní yóò máa gbígbági kọsí ó máa kọ̀ndẹ́mù tí ó yẹ kó kọ̀ndẹ́mù kọsí kò rí aburú rí kò mọ́ táǹpẹ̀ ní aburú already sẹ́mọ̀ àwọn ọmọ kàtà bí sí ilé kan tí ò mọ́ táǹpẹ̀ ní ebi tó bá lọ skúù tí wọ́n bá fi pé àpò ah, òun òun àfẹ́ jẹun pé àdúrà rò pé bínú ọmọ pé yìí ṣe bí lọ́nà ìjà mi experience tẹ́jìrìbà síbúra ti pàtàkì odi méjì ẹlẹ́ẹ̀kẹta kólókò àti ládàjì ìwà ìwà ó ṣe pàtàkì gbogbo ní tíyàn bá ní tí ò bá fi ìwà kún aláìsí yóò tẹ́ pẹ̀lú ẹ̀ bí èèyàn lówó tí ò níwá yóò tẹ́ pẹ̀lú owó ẹ̀ gbàdí màá tẹ́ tí màá ti gbá tọrọ owó lọ́wọ́ rẹ̀ ọ̀gá rí mi àbí so gbogbo owó tó wá ní kò ní túmọ̀ sí mi ìfẹ́ǹsì náà ní ìmọ̀ gbogbo àwọn àfáà tó ti lọ ìmọ̀ náà máa fi ń ròyìn wọn bá àfáà tó ti lọ kọ́ ànábì gan kí láwọn fi ròyìn ànábì sallallahu alaihi wasallam innaka la'ala khuluqin azim àwọn nǹkan àwa ọ̀dọ́ náà a ní ìdí rẹ̀ dáadáa ká sì máa rántí àáyà kan kàzálíkà kúntùm min qabil famanallahu aleikum gbogbo ìkàlùkù náà ṣe rí tẹ́lẹ̀ náà nù àfi díẹ̀ ṣùgbọ́n tọ́nà wá ní káwàá wá mọ́ nà ń ẹ̀hẹ́n ká ká máa wá sàánú àwọn tó kù ká wá fi ìwà wá ìwà súnà tó dáa fún ṣe ọlọ́run tọ́wọ́n pé sallallahu alaihi wasallam innama bu'ithtu li utammima makarimal akhlaq ká wá demonstrate rẹ̀ bá kódà àwọn yóò ṣe mú ṣe súnà tó di wípé à yóò pọ̀ àmọ́ àìlẹ́kọ̀ọ́ àìládàbí àti ìfún fìdún sáà nílẹ́fà níládájú sáwọn àwọn outsider gan sáwọn olùsúnnà gan sùn ló fà táwọn àwọn àhàdáàtò sin àwọn lásẹ̀sẹ̀ ń mọ̀tánkì ní kéwú tó mọ̀ sọ fáwọn àfáà pé lágbájá ní ṣubúwà làkàtẹ́gbẹ̀ pọ́ sí kúfúrú inna lillahi wa inna ilayhi raji'un tó bá yẹ sọ gòrú náà sí ni kò dá o aláìkéyàn ìmọ̀ àdìtẹ́jìrìbà àti pàtàkì ṣíkí bí náà sẹ̀mí rahimahullah mẹ́ta wá sí ṣàfáwọn afá mamlaka a ní council of scholars ní Saudi hayatu kibari ulama àwọn hayatu kibari ulama wọn máa ń lọ lè kí àwọn lọ́balọ́ba ní ọdún nígbà tí ìtọ́nà ọdún gan náà kò náà sábà ó lọ kí wọn tí wọ́n ti gba lórí tẹlifíṣàn ẹni àwọn hayatu kibari ulama dirasati layi bin baz bin baz sir bin baz malik malik fahad malik abdullah وقد استقبله في الملك في مقدة في قصره سوى قول نبوة نفول كثير يوم بيباني sọ́rí wọ́n ṣe ń bá ti jẹ́ ṣe mínú tèmi ń bẹ́ ní àsìkò kan bẹ́ tí bàbá ń sọ̀rọ̀ wípé ní ẹ̀rẹ́ àkọ́kọ́ tí wọ́n ti sọ̀rọ̀ wípé àwọn tẹ́yìn ń rí táàmà lè fi yára ọba kì í ṣe wípé ní àwọn ń já mọ́lá àwọn pàpá àwọn ń dára àwọn pọ̀ but bẹ́ẹ̀ bá súnmọ́ wọn pé àtúbọ̀ wà ní position wọ́n ní ìgbà advice bẹ́ẹ̀ bá súnmọ́ wọn ẹ̀ ní ìgbà advice wọn àǹkọ̀ ìsúnú mọ́sábà hálù súnná ti wà jẹ̀máà tí wọ́n á bọ́ sórí mẹ́mbà rí ẹlẹ́nkọ̀rẹ́ sí iye ò bí ẹ̀ǹtán tó ní ìlàrúwáwá kí ni wọ́n fún òṣè wọn ò bíyàn dá nílẹ̀ lárúbáwá fún borí mímbà àdìkú máa lọ sọ pé ní ààrẹ ṣe mistake kò ní rí òrùn mọ́ kò ní rí òrùn mọ́ yóò mọ̀ tún ma áyà kan sọ wípé níwà ìpínlẹ̀ náà tó àṣájú ẹlọ́kọ́ sílé yóò mọ̀ tún ma rẹ̀ but àtàǹgbà míì tẹ́yàn bá ní opportunity ẹ̀má mi sí ti ẹ̀ ìṣòro ẹ̀ náà ní eléyìí náà tó àbẹ̀lọ́n bá ti sọ ṣàbábù súnà ẹ̀dàkùn káwa náà ká ká pàkíyèsí ara wa òkùnkùn oníkùn olú má mọ̀nú ẹ̀jẹ̀ ká ní ládàbí ká kọ́kọ́ wá ìmọ̀ ká sì ká sì ká sábà ní experience ká má dà sí ọ̀rọ̀ tó ọ̀rọ̀ pọ̀ nítorí àsìkò ká dalẹ̀ bá ń bẹ̀rẹ̀ fún ọkọ̀ ìṣàmùnáwá. آه، وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه وسلم pé ó kowa ya nuna wa da domin jirgin masu wani da yawan kudin masu wani da kuma sau rayuwa da wani ọlọ́wọ́ sàn ilẹ̀ sàn rẹ̀ ẹ̀zákùnlọ kó láàáyẹ̀ tẹ́jìrìbà sẹ́yìn náà ní ló jẹ́ kẹ́ irú ìbéèrè báwọn àlèbéèrè tí gbogbo ẹni tó bá sì wo sàkún bí nǹkan ṣe rí bùlá tí ń bọ̀ ń bọ̀lá dé sí ń lọ tí obìnrin náà ní pé kéèyàn ó ní kíyìn ó ní um, kíkàǹkù ní asájú àjò oníbàáwí kíyìn ó ní authority kó ní pé tó bá ṣe nǹkan bí tí tí ó wà ní regrettably kò sí ibi tó yìí tó wà gan-an tó yìí tó wà because ní ọ̀dọ̀ wa ní Ìlọrin alhamdulillah lọ́n sì sànú wípé ní àwọn àwọn àfáà wa ní súnà so àwọn ní jòkó tó wà náà máa hádà bàyánú lè náà so mọ̀tàwọn ọ̀dọ́ yìí gan ọ̀pọ̀lọpọ̀ wọn gan wọn ò rẹ́kọ̀ọ̀nù pẹ̀lú hádà bàyánú lè náà so wọn ò gbà wípé ipe àtiwájú ni wọn ò gbà wọn látiwájú so wọ́n ríra wọn ní ẹ̀rẹ̀ ìtàmọ́sọ ni wípé ní wọ́n ni Imam Abu Hanifa ní wípé qala Allah lẹ́yìn qala Allah qala rasulu gbogbo tó bá kú táwọn tàbí sọ wọ́n mú rijalun wa nahnu rijal so ara mi consumption ní tí Imam Abu Hanifa wí ni wípé tó bá dọ̀rọ̀ ẹ̀sìn níta bá rí nu alukurani àti sunna yẹ kàmá wípé ní no argument àbí ọ̀pẹ́ táwọn sàábé bá sọ nǹkan nítawọn àpapọ̀ ní pé ní opinion sàábé káwọlù sọ̀hábí ó jà ní tí sàábé bá sọ ó jà ní pàápàá jùlọ táà bá rí gbólóhùn tàbí mi tó tako tó bá rí gbólóhùn tàbí mi tó tako tó tá ní two opinions inú lọ́dọ̀ tàbí táàsì rí kò sí national alukùránì kò sínú súnà so káwùlù sọ àbí àwọn àwùjọ sí èwo ló wà akọ́rọ̀bùn méjèèjì lápòjú yarí káwùlù Abubakar Siddiq àti rita Umaru so nǹkan táàsì fẹ́ lò àárí ẹ̀rí clear nínú alukùránì kò sínú so yìí táfẹ̀fẹ́ máa lè tí òkú máa ṣe kìyàsùn ní táàlò ní kọ́ra àwọn sàábí àwárí méjì náà àwọn sàábí yìí tó súnmọ́ ní wípé ní ìta bákẹ́sì dínkù bá wí látẹ̀lé ìtẹ̀lé kọ̀kọ́kọ́ ìtẹ̀lé rẹ̀ omi ìfẹ́ ti ẹ̀tìgbálá fún kò sínásù náà ló fà nígbàtí ti sínásù àbákìrì ni sallallahu alaihi wasallam even though a claim invalidity fún pé máa sùn kí ṣe máa sùn but báwọn alùsùn àti tòónù but àwọn eléyìí mo mo rẹ́kọ̀n but àwọn tí wọ́n ti àkọ́kọ́ ṣe ẹ̀kẹ́ báwọ̀ àwọn ayé mẹ́rẹ̀ rẹ̀ omi wọn sọ fún inú yìí pé àwọn máàlìkì àbú ànífà máàlìkì ṣáàjà àgánádà ìsìlámù mo ti pẹ́ mo wá sí fúta nígbà wọn mo ti pẹ́ gan-an àwọn ẹmẹ́tẹ̀ náà bí wípé èmi orí mazhabi ìwò mú wa mọ́ sí hánà máàlìkì hánà máàlìkì ẹwà ní pé pé àwọn yìí gani wá dẹ̀bẹ̀rú ọ̀nà ń fàdákọ̀ àpàdákọ̀ wọn a ní pẹ́tọ̀ kí ni wọ́n ní òní asari ana asari wọ́n ni? kí ni tùmọ̀ gbọ́lọ̀ tọ̀ọ̀tọ̀ kí ana asari kí ni tùmọ̀ rẹ̀ ìtumọ̀ akárí ní pé ẹni tó ń fọ́lò literal text àti bó ṣe wá tó ní pé asárí náà ní pé asárí pé ẹ̀túnmọ̀túnmọ̀ asárí ń bí ní pé ẹ̀túnmọ̀túnmọ̀ asárí oní òmí ò mọ́nà ìfẹ́ ń dèrè Quran sọ yóò pé ní ìyẹn ni pé ókè tí màá mọ̀ pé sálàfí ń kọ́ mo ní sálàfí ọmọ yunifásitì ni o mo tán pè sálàfí mo ní táyà tó gẹ̀ tá bá rí ọ̀ǹtà ní ìsìn ìyẹn rò pé ní yẹ ìpele yìí ó ní nǹkan lápò ọ̀ sí ní nǹkan lápò mo ní mi ò ṣe ìdíáwò ẹni tí fún Abu Hanifa tàbí fún Malik tàbí fún Shafi àbí fún Ahmad kò tí àwọn mẹ́rin ìkànnà mẹ́rin tí ò bá jẹ́ sálàfí you can never become a sálàfí láíláí lábẹ́ pé máa máa lè fi ìsálá sí ti tààtàrí àtọ́ pé máa sóhùn ní wọ́n àtàwọn eléyìí wọ́n bẹ̀rọ lọ́n beyond the imagination yẹn ẹ́n ló wà ìkùpà tí òye wọn náà ní ìkò yé wọn so asáà tó kò táìmù àtọ́lọ́ ní ògbọ́ngbọ́n ní agbọ́ kò sí láìsí ní kí pé máàlìkì ní àbí àbí àníkà àbí kìíní kankan because kò sí yàtọ̀ láàrin màláìsì kìíyà unlike fẹ́ràkù dì níyà ṣẹ́rà àwọn fẹ́ràkù àni wọ́n ní yàtọ̀ mọ̀tázílà àti kàwáríjú àti kàdàrí àmátàlá wọ́n yàtọ̀ but àwọn juristic schools yàtọ̀ wọn because yàtọ̀ láàrin méjì ni pé àwọn fẹ́ràkù dì níyà mọ̀tázílà nkankan àwọn tí kọ́kọ́ ní sáyẹ̀nsì kó tó di pé ń wá ẹ̀rí káàkiri so wọ́n bá wá rí ẹ̀rí kan tó bá takò wọ́n gan wọn nígbà but àwọn fúkọ̀ ha àwọn jórìsì bá a ṣe ń fi tẹ̀fsíìrù yìí náà làwọn ń ṣe wọ́n wá túmọ̀ tẹ̀fsíìrù ìtumọ̀ àwọn àtàgbọ́yé wọn ó lè yàtọ̀ síra wọn fún àpèjúwe nígbà tó lọ oró so àwọn obìnrin tí ọkọ tẹ́yẹ ọkọ wọn kọ̀ wọ́n lẹ̀ wọ́n kára dúró fún fún mélòó tí haidọ̀ mẹ́ta ni àbí mara mẹ́ta so àwọn fúnkọ̀ wọn wọ́n ní ṣẹláàkù lórí ẹ̀ endel malikiya malikiya ní pé nínú túrù ni ìmara mẹ́ta lòdù ní ó dúró fún kìí ṣe haidọ̀ imam shafi àti imam ahmad wọn ni pé no haibon kìí ṣe kìí ṣe mara kí lè rí nítorí kó ń ṣe ọlọ́wọ́ sọ fún fatima pé ìfà ìdáká nẹ́tí àyàmà àkìrọ́ ikì fàdáyí hankì sọ́lá tó bá dásìkò àkìrọ́ haibon rẹ̀ máti rùmọ́ ṣàfẹ́ rí singular rẹ̀ ní kóró ní singular form rẹ̀ ó ti lè túmọ̀ sí hayar ó ti lè túmọ̀ sí tóóró pọ̀tẹ́rẹ́rẹ́ mọ́ ìwó ní ó túmọ̀ sí ẹwà pluralize àwọn wọ́ọ̀tí láti bẹ̀lẹ̀ èdè lárúbáwá bá wọn tó jẹ́ pé bá ní ẹ̀ẹ̀lì fíìmù tó máa rẹ̀ gangan àfi kẹ́ẹ̀kọ́sẹ́ di mùsánná dual àbí kẹ́ẹ̀kọ́sẹ́ di plural jamur lẹ́tùwá máa kí ní tó máa rẹ̀ pé nínú èdè lárúbáwá tí kóró bá wá ní àkọ́rọ̀ haibu ni làdísì ń wá but tí jámù ẹ bá wá ní kòró tó rò ní ìlàrúbá ṣe ń lónìí so ìyálà wa Aisha radiyallahu ta'ala anha nínú tafsiru ti fi ẹ̀ tàtó ń tó kòró tó rò ló tó sí tàjọ́pọ̀ di ẹ̀rí méjì ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́ ló lọ̀gàwí àti átàrò ìyálà wa Aisha radiyallahu ta'ala àwọn afáfẹ́ máa ní kọ́ ìdà kan pé àwọn nǹkan tó bá jẹ mọ́ àti ẹ̀sọ́hẹ̀bù ṣáàn ó wà ádìrá bí nǹkan tí tó ṣẹlẹ̀ ìyàlọ́ àyíṣà obìnrin ni so dóòkì ìmùtọ́lápọ̀ ìjẹ́ obìnrin rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin sàágbé ọmọ ń bèèrè nǹkan lọ́wọ́ ẹ̀ so ẹ àìlè sọ wípé ní ànábì ò ní mọ̀ nípa irú nǹkan báwọn tòbítálí ó láìkìlè ká sún mọ́ súnná tó ń tàkàrẹ̀rẹ̀ yà so àpèjúwe ìlàfòkè inú ẹni pé ní kèje pọ́n kèje pọ́n ti kọ́kọ́ ní mọ́ fífò náà wọ́n ń túmọ̀ òru gbogbo tí ń jẹ́ ìlàfà tó tètè yà pátápátá bó ṣe wà nù نعم ايوه لا يصلين àlàásọ̀rọ̀ tí láfíbà ní kò rẹ́ńzọ̀ lásìkò tá ń lọ jagun àwọn apẹ àwọn táǹkì ogun pé sí méjì but kí ló fà àgbọ́yé àgbọ́yé àdínsùn so àgbọ́yé àdínsùn fà àwọn oníkálukú ṣe tiẹ̀ látọ́dọ́dà náà pẹ̀lú àkẹ́rẹ́ náà bèwí àwọn tí wọn tètè kírun sánà kan bá dìbà ní kò rẹ́zọ àwọn àgbọ̀n ìrìyànù anábìnrin pé sọ́hàtù sọ̀látùkù àmọ́ àwọn tí wọ́n kírun lákọ̀ọ́kọ́ àsìkò rẹ̀ kílẹ̀ rí wọn àwọn ọ̀pẹ́ because ànábì kọ́kọ́ kọ́ àwọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìpé ní as-salatu awwal waqtiha afọ́gọ́lù so kí ànábì fún wọn àkọ́pùtù sunna ẹ̀ṣẹ̀ so gẹ́gẹ́ bí ẹ tíṣà bá ti ara ẹni àwọn fọ́nà gíláàsì kan ẹ bẹ̀rẹ̀ máa ń dùn àwọn kí àwọn school student yìí fẹ́rẹ̀ ẹnìkan ní fìlì pé ẹ láìkẹ́ ẹnìkan jẹun jọ ń lọ because gbogbo wọn pátápátá bá jọ so bẹ́ẹ̀ ṣe ní street àwọn ọmọ yìí lẹ́nìkan bí àkókò ṣe street àwọn ọmọ yàtọ̀ di àtọ̀ di wàhálà ẹ̀yìn náà ní street àwọn yìí bẹ́ẹ̀ so ẹ̀rí parí kátà náà bí wíwùn ó inú àwọn ọ̀dọ̀ ìríyà náà tàbí inú wọn dùn ọ̀tún jẹ́ káwọn ìpé ní àwọn ilé ìsọ́pùtùn tó náà èyí lẹ́ sallallahu alaihi wasallam nígbàtọ́lọ́ ní pé àwọn táàkọ̀ yìí gan náà mo àwọn àyíwà mẹ́rẹ̀ rẹ̀ gan mo rẹ̀ sẹ́kì wọn délé àwa àǹsọ̀ tó ń bẹ́ náà ṣàrábù náà ò tí nílọrin mò ń sọ tí wọ́n padà wá padà alápọ̀lọpọ̀ wọn padà àṣìrá àmì tàbí títí di òní bá ti rí dàná tí mo tún rí so yìí ni máa jẹ́ lójú pé ẹnìkan tí ó kódà kò sí ìfọlífà ní ká ń jòkó lè tẹ̀sí lóko máa ka tẹ́rà fún èèyàn onímọ̀ wá rí i pé kàpá lù síbi tí wàhálà wà lọ àláì sọ̀bọ̀tà alhamdulillah níbi ọlọ́run káwọn ní ìhùn sọ àwọn àfáà wa sọ wọ́n ṣe wọ́n gbìyànjú so wọ́n sì wọ́n ọlọ́sìn nìkan mọ̀ ní nàìjíríà so ó jẹ́ kí láwùjọ àwùjọ pàápàá àwọn àwọn authority kò sílù tá a wà tí wọ́n fẹ́ operate kí ẹ̀sìn kẹni sọ́tẹ̀sì kò yẹ kéèyàn ní face off pẹ̀lú àwọn authority àwọn tọ́lọ̀ ń kó lórí lọ́wọ́ because ẹ̀fẹ́ ẹ̀kọ́ àwọn tọ́lọ̀ ń kó lórí lọ́wọ́ nílọrin ìmára lọrin emirate lọrin so wọ́n ní wọ́n ní fẹ́ nílọrin but eh, ọlọ́run ó naturally ní kí n pé so because èyí gan nífẹ́ nífẹ́ hùwà tí ó wà ẹ̀lẹ́ ládàbí fún wọn èmi nù tẹ́lẹ̀ kejì ó dáa kí kí ẹ ti ẹ̀ gain sympathy wọn mú ìjọba tẹ̀lé jọ ìgbẹ̀ tí ẹ gain sympathy wọn tí wàhálà bá dé tí wọn bá tiẹ̀ lé dúró tì yín gbángbangbangbangbang mo sì ní kó bá yín ọ̀tí ò bá sí bẹ́ẹ̀ nǹkan ti ṣẹlẹ̀ nílùú yìí náà fẹ́ pé oríṣiríṣiríṣiríṣi nǹkan tó ló ń fa tọ́pọ̀lọpọ̀ fi á padà because àwọn àwọn àwọn àfáà ní súnà yìí wà máa ń gbìyànjú àná máa ti ziyara àwọn àwọn àwọn ìkà ìkà ìkà nínú ìlú máa ti ziyara wọn so àwọn ọ̀dọ́ mi wá ní ọ̀pọ̀lọpọ̀ wọn jà ní ládàjí wọ́n ti dáná lọ láti ká ṣẹlẹ̀ fẹ́ pé ní kí ìbáta àánú ọlọ́run hmm, àwọn olówó mọ̀tánpẹ̀ olórí amòfin Kwara wọ́n wá pe àwọn àfọ́nsúnà pé nǹkan báyìí báyìí ń ṣẹlẹ̀ o ẹni báyìí ló sì mínítì sí òun tí ò gbọdọ̀ máa tí ò kò gbọdọ̀ máa rẹ̀ fọ́njì àtọ́ àtọ́ àtọ́ wọ́n pèrè rẹ̀ òun náà sì ní kí ní ìsìn bá sábà kí wọn ní wọn nípa ọdún lọ ni ló di kò fún kí ló bọ̀ láti wá fẹ́ẹ̀sì because yóò tí òun náà lójú pé ní àwọn ọmọ ìyá àwọn tánà àwọn ṣe súnà lè sọ yóò ba súnà ló kọjẹ́ yóò sì kó bẹ́yìn gbogbo àwọn tọkùn náà because àwọn èèyàn ò ní sàwọn òmò yàtọ̀ láàrin yín bí méjì sùn náà bá rí wọn ta nílò sáwọn ọmọ ìtẹ́ ìrántí wa wọn ò ní mọ̀ ipa wa gan-an àwọn náà iná wọn ń jó wa náà àìsíkọ̀ nílà ṣe àwọn sáà foríkorí àwọn alìpadà lè bá ọ̀kan lára àwọn àgbàlagbà nílùú ló wá pé ẹni tó mínítì sí sí attorney general of state so bọ́lá ṣe ní kí wọ́n tẹ́kí ní ìrìnà so yìí ló mọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn pé ààlànà ah, ah, ah, ẹ̀kọ́dà àfẹ́lá orí wá ti pé àánà wá rí bí sọ̀rọ̀ ọ̀rọ̀ wá tó sọ nígbà táwọn lọ táwọn lè ṣèṣì yára àwọn èèyàn yìí wọ́n ṣe kíṣẹ́tì mẹ́ta kíṣẹ́tì mẹ́ta yìí kàfẹ́ dákọ̀ kíṣẹ́tì ni bá ti dàyí náà ẹnì kankan náà ti mọ̀ nàám lórí lórí àwa so a ní pé alùhámánlá ọmọ musálà àtàgbà wọn mo máa yẹ ẹ pé àwa mo máa yẹ òun ni wọn ẹ̀rọ bá pẹ́ àmọ̀ yá dá wà sàlàfíà ọmọ yìí oríṣiríṣi ó kọ náà sọ so yorùbá náà sọ pé ọmọdé ò bá débi ẹ o èrò nígbà nígbà tó wá débi kọ́ sún wọn kọ́kọ́ sún bí kí ní mọ́ndàlá náà. àbí ọlọ́mọ mọ̀ wa àdúrà àwọn kí wọ́n bá ń ṣe kọ́lọ́mọ jẹ́ kí mo ọwọ́ mọ̀ kó kọ́lọ́mọ jù sẹ́yìn kọ́mọ àwọn ìpínlẹ̀ kan so àná wa mọ̀ bí sọ́tà àtàlẹ́kọ́ lọ́sìn lẹ́tàn rẹ̀ àná ń gbìyànjú ẹ̀ ṣàtúrò pẹ̀lú ògùn ìtáìmù yóò tẹ́kì táìmù tí ó yóò so ìrọ̀ aláàbò máa lórí opportunity láti ṣàlàyé fáwọn pé ọdún lójú títí wọn wọ́n rò pé bóyá wípé bóyá à ń rí ìbàjẹ́ àkọ́ àtẹnìkan sọ lánàá mo lọ lánàá wípé ẹ̀ ń rí ìbàjẹ́ ẹ̀ẹ̀kọ́ ẹ̀ ti bá wọn níbàjẹ́ ṣe títà mọ́ta bá ti pè yín lọ́wọ́ mẹ́nipa lójú ti tẹ́ àti ìkárù mú kárù lọ́dọ̀ ti pè yín àmú ní kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ìyàn kàfẹ́ máa fún mùsàwọ́lánà pé ìfẹ́ máa fún yín sáńsìsì mi ẹ̀lẹ́ ibi lágbájá àti lágbájá pé inú àwọn àwọn olórí yín nígbà tá a lọ sọ́dọ̀ bàbá tí kì í máa wa ṣe Muhammad Bashir kọ́lá ọba nìtàlẹ́ kún dáadáa wọn ẹ ni. sọ́pù kìíní. tá a lọ sọ́dọ̀